وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة الحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقبل إليه سيادة فولان باتي ودوا سيدوني الحمد لله باتي وشنيران فوا سافين برمضان وانا لبيا بالوين àbí ọlọ́run wa nínú àánú rẹ̀ kó jọ ọba tó jẹ́ kí a rí bá débi tá a bá délé ní kó ṣe tó kò ní rọrùn fún wa o. àmín. akẹ́rẹ́wà kó rere ìjẹ́ mùsùlùmí àti ìjẹni tí ń gbààwẹ̀ ọlá tó ń bẹ́ẹ̀ bí àwẹ̀ yìí pọ̀ kọjá kéèyàn máa ṣẹ̀mí kó máa wá gbà á àbẹ̀ọ́lọ́run kó jọ oríire yìí náà ọlọ́njọ́ bá wa kalẹ̀ o. àmín. àtàwọn kẹra wa káàbọ̀ lónìí lẹ́yìn ìgbà tá dúpẹ́ fọ́lọ́run tá tọrọ àlékún ọlá rẹ̀ fún àfọ́ àgbà tí ṣe ànábì sallallahu alaihi wasallama. sallam ẹnìkan ṣoṣo eléyìí tí a fi gbogbo gbọ́ràn wa létí pé ònìkan ni oníwàásí àgbáyé yìí torí pé ònìkan ni ẹni tí ọlọ́run ti gbogbo àgbà ńlá yìí abọ́lọ́run rọ̀ wọ́n ti ẹnìkan ṣoṣo tí ń da orúkọ náà jẹ́ tọ́lá sọ pé òun rán sí gbogbo àgbà ńlá yìí náà ni ànábì sallallahu alaihi wasallam mọ́ ń yọ̀ràn lọ́rùn ẹni má fi bínú wọ́tọ́lọ̀ ń bá ní kírò àwọn ọ̀rọ̀ báyìí máa kàn mọ́ ń yọ̀rọ̀ lọ́rùn àfọ́ rẹ̀ ní má torí eléyìí máa wá ká gírí bolẹ̀ wá tutọ́ sókè fojú gbà á. arsalnaka illa kaffatan linnas àfi tó bá rí pé àyàtà kàyí ìwọ lọ́lọ́run sọ kalẹ̀ nítorí ẹ̀ tí kì bá ti ń ṣe wọ má pẹ̀rọ rẹ ní tí ò jẹ́ máa ò wọ́n máa àrẹ́sàlì náà kà. àrẹ́sàlì náà kẹ̀. ọlọ́wọ́ ní ọ̀dẹ́ gbé kàrán ànábì sáyé nìkan o. ìlà kàfàtàlẹ̀ náà. ọlọ́wọ́ ní bí kì í ṣe pé wọ́n rán sí gbogbo èèyàn látòkè délẹ̀ yányányá oníwàásí àgbáyé ni sallallahu alaihi Fẹ́lẹ̀ náà tó ní ẹ̀rí. Ìlàkà fẹ̀tẹ̀ lin-nasi bashiran wa nadhira. Iṣẹ́ tó dẹ̀ wá ṣe dẹ̀ ni pé. Bashiran wa nadhira. Ọlọ́run ní kó wá fún wa ní ro dùnú gbogbo ẹni tó bá ṣe ń tọ́lá ọba fẹ́ tó jìnà sí tọ́lá òun fẹ́. kó wá ṣèkìlọ̀ fún gbogbo àwọn alágídí aláìgbọ̀nrún onígbéraga. الناس لا يعلمون ọlọ́ọ̀lọ́ ti mọ̀ pé àwọn míì ìgbéraga ò ní jẹ́ kí wọ́n fẹ́ jókòó jẹ́ ó ní òun dẹ̀ wá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ń tà ń sọ yìí ó tún ṣe ń ṣagídí ni ọ̀ ó tún ṣe ń ṣe ìgbéraga ni ó tún ṣe ń ríra wọn pa àwọn jẹ́ kankan lórí ilẹ̀ ni ọ̀ walakinna akthara náà. walakinna akthara náà sì la ya'lamun. torí díẹ̀ yìí kéèyàn gbé nǹkan síbi tí kìí ṣàyè rẹ̀ àbòsí náà ń pelé o ayé tí ẹ kọ́ ni kí wọ́n máa kílèmù pé wọ́n ni oníwàásí àgbáyé ó ti ṣàbòsí ń belé yẹn ó pọ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn oríṣiríṣi àwọn táìtì táwọn èèyàn máa ń fúnra wọn ṣùgbọ́n tí tọ́ sí tí ò dẹ̀ tọ́ sí wọn ṣe wá rà níbi náà àgbáyé yìí kò tún akí aláìlọ́run anábì ìsọ̀lẹ̀dọ̀ òkọlò láyé òkọlò lọ́run lèláhì máa fi samawati wa máa fi àrẹ̀ ọlọ́run ọba lónìí gbogbo tí ń bẹ lókè àti tí ń bẹ nílẹ̀ olóláyé olóní gbogbo méjèèjì torí di èyí má pè ní aláìlọ́run mọ́ kò síbọ̀ ṣe fẹ́ sọ pé fẹ́ ṣe tẹ̀síìrù rẹ̀ tó fẹ́ rí ṣe kó o pè láláìlọ́run tí ṣe ànábì sallallahu alaihi wasallam akẹ́dàwà káàbọ̀ lónìí sórí ètò yìí ètò wa ìpè òdodo ń bẹ Ọlọ́run fún àwọn bàbá wa tí wọ́n ṣe olùgbọ̀wé ètò yìí kọ̀nàkó jọ kó má ṣàbá wa ṣàlékún dáadáa rẹ̀ fún àwọn ọmọ náà kó bá túbọ̀ dá wọn lọ́lá tó pọ̀ jù tó ń dá wọn lọ́wọ́lọ́wọ́ yìí lọ ọlọ́jọ kan tọ́lọ́hun àwa náà ọlọ́njọ́ ọlọ́ndá wa lọ́lá tó halal dẹ̀ fún alẹ́mí gúgà tàlàfíà ara bàbá wa tí wọ́n fi ètò yìí sọ́rí wọn lọ́wọ́ ṣàbá wa kẹ́ wọn tẹ̀síwájú lónìí ní sọ́tìlá kọ́fù wàbí tàbádé ní àná تبدع من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. ọ̀rọ̀ tọ́nà bá ń sọ fún wa nínú àyà yìí ọ̀rọ̀ kan ní tó ń tún kẹnu tó bùkátà sí kagbọ́yé dáadáa. olùmọ̀kún tún bí dẹ̀ àmìnà owó sọ́wọ́lẹ̀. torí pé àwọn kan látara àyà yìí tó ń ta tún kàyé àwọn kan tún tara rẹ̀ tún sọnù rẹpẹtẹ. olùmọ̀kún tún bí dẹ̀ àmìnà rọ́sọ̀lẹ̀. ń ka sí hablẹ̀wá sẹ́yìn. àyà míì náà irú wáyé lórí كنت بدعا من الرسل ìyẹn náà lọ́la náà fi sọ pé lè yíha ẹmọ ni hayya ń báyìí náà àwọn tó bá fẹ́ ṣoríire òdodo náà náà máa rí wọ́n rẹ̀ ṣoríire ẹlòmínà tó rẹ̀ fẹ́ ṣorí ibú náà òdodo náà máa rí adẹ̀ṣì òdodo

ntẹ́lẹ̀mí tó kún jùjù láyé rẹ̀ ni ẹni. ma kuntu bid'an min ar-rusul. bẹ́ẹ̀ náà ni tó bá rí tẹ́nìkan bá ṣiṣẹ́ Al-Qur'ani gbọ́yé tó wá tara bẹ́ẹ̀ sọnù irú tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ ní àìfarabalẹ̀ àìgbọ́ràn àìfẹ́ mọ̀pọ́lọ̀ ló ní ẹ olóní ìròrí ẹ̀ tó fẹ́ ròyẹ̀ tó gbọ́dọ̀ rorò kúrò ọlọ́ní àlábì sọ fún ọ pé kún tó lórí àmìnà sọ fún àwọn èèyàn yìí pé èmi Muhammad tẹ́ ń wò yìí sọlọ́sà èmi kọ́ èmi ni àkọ́kọ́ òjíṣẹ́ èmi ni àkọ́kọ́ òjíṣẹ́ àkọ́kọ́ ìkànnì ẹni tẹ̀fẹ́sì táwọn olùmọ́ fi tú nínú tẹ̀fẹ́sì mi táwọn olùmọ́ tó fi tú ní pé sọ fún ọ pé mi kì í ṣe ní bídíà nínú òjíṣẹ́ mi kì í ṣe sọ ibò bídà mi kì í ṣe aládàádáalẹ̀ mi mú tuntun dé ntọ́lọ̀ ń fira àwọn tàná náà ni mo mú dé. olùmọ̀ kún tóbi dé àmìnà lóṣù. kọ́kọ́ jẹ́lé yẹn mú kí wọ́n náà máa kọ́kọ́ lọ jẹ́ kó máa lọ ronú sí. wàmọ́. bàbá ń bẹ náà tẹ́lẹ̀ bíjà náà bí náà fúnra ara rẹ̀ yọ ara rẹ̀ kúrò bẹ́ẹ̀ ló ń bọ̀ yẹn. tóbi dé àmìnà lóṣù. ẹ sọ fún wa pé mi kọ́ ló jíṣẹ́ àkọ́kọ́ àwọn kan ti wá síwájú ń tán wá sọ lèmi náà wá sọ. wàmọ́ àdèrí máa lọ fún àìlòbí wàlá gbìyànjú wọ́n ní ibi tí ànábì sọ pé wọ́n máa adìrẹ máa yóò fún àlùbí wọ́n lábẹ́kùn tó bá pẹ́ ní tó fi sọ ẹnu kúrò lójú ọ̀nà Islam rí tipẹ́tipẹ́ mo fẹ́ tún fún ẹ lónìí máa padà bọ̀ lójú ọ̀nà ẹ̀sìn rẹ̀ ọwọ́ ń sọ pé wọ́n náà náà fi sọ mi ìmọ̀ ń tọ́lọ̀ o o translation ti onídìí tafsir ṣe ti yẹ ó lè ọ̀dá sáàdì ẹ̀bẹ̀ yẹn. máa àjẹrí máa yóò fún àìlòdì wà láàrin kan. sórí wọ́n tó yẹ pé ìwé ló kà wọ́n náà wá fẹ́ sọ̀rọ̀ ààrẹ di skọ́là wà ló ń ka translation ó máa mi sí ìdáhùn yẹn wọ́n dẹ̀ ti wọ́ fúnra rẹ̀ á tún sọnù. máa àjẹrí. jẹ́ tí wáyà yìí fún ẹ pẹ̀lú tafsir rẹ̀ tafsir pọ̀ gan rẹpẹtẹ bóka tafsir sáàdì wà á rí mbẹ́ bóka tafsir ibùn kẹfìr wà á rí mbẹ́ bóka tọ́bárì wà á rí mbẹ́ gbogbo akóso tafsir tó lálàfẹ́ ibùn ibn abbas wà á wa ma bẹ̀ ma máa adìrẹ mọ̀ ìfọ̀ wala wọ́lá àbíkùn ìtumà ni pe mi o ma ń tọ́lọ̀ ń lè ṣe mi láyé yìí ó lè fọ́ ààrẹ mi o le fun mi lálàáfíà nǹkan lè ṣẹlẹ̀ sí mi lọ́la kí máa ma mi lè tí nímọ̀ àbí mi ti mi n mi fi tó wá tú eléyìí لو كنت كل لو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء صفا وين يقول موني ما كوكوني كل لو كنت أعلم الغيب ويا شو بابا نسي قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله. ويا ما بابا بوشين بوين. ولو كنت كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء أها. إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون شيخ عبد الواسع حياكم الله أي أي بكاتا كسر أي راداو لا أملك لنفسي نفعا آه، تفسير القرآن بالقرآن تفسير القرآن بالقرآن إذا القرآن ثم القرآن لونباي قل لا أملك نفسي لنفسي نفعا Ọlọ́run bá ní sọ fún wọn wípé láàmúlékún lè nà sí sọ fún wọn pé mi ò ní kápá nǹkankan lórí ẹ̀mí ara mi o sọ fún wọn pé apá mi ò ká dáadáa kan láti ṣe fúnra mi wálà sọ̀rọ̀ mi ò lè dánì kan sọ́ra mi dolówó mi lè sọ́ra mi do ní mímọ̀ mi lè sọ́ra mi lè fúnra mi lọ́mọ láwọn anábì Ọlọ́run náà fi máa ń tọrọ ọmọ àwọn anábì Ọlọ́run náà máa ń tọrọ ń tán fẹ́lẹ́dọ̀ Ọlọ́run òun náà anábì yíyọ jú fáwọn èèyàn yìí

yẹ̀údí tó gbà sílẹ̀ sí fìṣì tákan ó ṣe jàǹbá fún so kò ní kápá àti dáàbòbò rẹ̀ àfi tọ́lọ ń bá fẹ́ dáàbòbò amúlẹ̀kùn lè náà fún sí iná fún àwàdà tọrọ. lẹ́tí máa rí pé gbogbo ànábì ọlọ́ bí wọ́n ṣe rí nìyẹn wọ́n pẹ́ra ọlọ́lọ́ ànábì wa ń sánà ànábì wa ń sánà làwọn ọ̀tá fi lé náà fẹ́ pa náà fẹ́ kàn náà fẹ́ ṣe ń jàǹbá torí pé èèyàn ni wọn ò kì í ṣe ọlọ́run wọn ò ní kápá lórí àwọn èèyàn àti tọ́lọ́ ń bá là wọn. lànàbì sọ pé mi ná ìkápá àti ìṣera mi láǹfààní. mi ìdẹ̀tún lè fara ní ara mi àbí kí n fẹ́ lẹ́lòmíì. ìlànà Allah. الله wọ́n ní gbogbo tó bá ṣe ní àbí tí mo bá ṣe ń sọ́lọ̀ ń fẹ́ kó ṣẹlẹ̀ ní o. wàlá òkun tó àlàmù lọ́gọ́ yìí. alábi wa ni wàlá òkun tó àlàmù lọ́gọ́ yìí ẹni ẹ ń bèèrè pàápàá ọ̀ ni wọ́n ń bèèrè èyí tó ń woṣẹ́ yẹn ni. walau kuntu a'lamu laghaib. èyí tó lọ́ọ́ nímọ̀ kọ̀kọ̀ tó ń bá wọn yàn yẹ̀ wò yẹn ni. walau kuntu a'lamu alámùlà gọ́rí. ẹ bá ń sọ fún kó lọ sí alukura ni ẹsẹ àyà ń kà fún sí àbúlẹ̀wá A'raf. kó lọ wo kó náà máa ká Suratul A'raf là ń kà yìí àyà one eighty eight afọ àyè náà lọ sí. wàlá okun tún alámùlà gọ́rí bè. ẹ tẹ̀sí ẹ̀ sí wọn. wàlá okun tún alámùlà gọ́rí. bọ́n tán náà ibè tí ń ṣàfà gbogbo àgbáyé wọ́n ní ká ní ni. Káni mo bá mọ àkọsẹ̀já yẹ nìkan ni. Káni mo bá mọ̀ pé sẹ́ni bá bá fẹ́ ni báyìí wọ̀n ní tètè rọmọ bí ni. Káni mo bá mọ̀ pé ọmọ mi kọ́ fẹ́ kún gbà tó kún yẹn ni. Káni mo bá mọ̀ pé ikú Khadija máa yá tí sí ìyàwó mi báyìí. Káni mo bá mọ̀ pé ogun yẹn máa yíwọ́ bó ṣe fẹ́ yíwọ́ yẹn táwọn tá fẹ́ ṣe wá lè ṣe tó fi pa nínú wa ni. Òjíṣẹ́ ọkọ ní. làtàkẹ̀dárì tó mí nílẹ̀ kọ yìí. ó ní nǹkan tó dá wọn ti fa mara ti pẹ́ kó ti tètè sọ fún ọlọ́run ọlọ́njọ́ ọlọ́njọ́ bá mi dúró ọlọ́njọ́ ọkọ mi Ibrahim á má yẹ kíkú pa kankan nínú ọmọ yìí. Aisha bá ti tètè sọ fún ọlọ́wọ́ bẹ̀rẹ̀ pé ọlọ́run fẹ́ kí Aisha bí ma. ṣùgbọ́n ọlọ́run kan dára ni. wàmá màsàn ni yasuru. ká ní ó ní bákan àbúrú bá má ti ṣeun irú ìgbà tí kèfèrí Yẹhudi tó gbélé pẹ̀lú ẹ̀ tó fi ṣe ń jàǹbá yẹn òun ò bá ti tètè sọ fọ́lọ́hun àbí tẹ̀ ti tètè lé dànù jàǹbá tó padà wá ṣe fún òun yẹn rí ṣe bákanáà burú bá máa ti ṣẹlẹ̀ sóhun. in ana illa nadhirun wa bashirun liqawmin yu'minun. tó wá rí bí tá a dé náà láti máa mú gbóló nǹkan tó jọra wọn. tó ní bákanáà. in ana illa nadhirun wa bashirun ó ní ọlọ́ọ̀mọ́ ọlọ́ọ̀mọ́ gbogbo tá ń sọ yìí o ìlànà ohun tó ń tẹ́ ń wò yìí ìlànà bí irun ó ní olùkìlọ̀ ló ọlọ́ọ̀kọ̀ ní kó ń wá ṣe kìlọ̀ fún iláyé ni o ìlànà bí irun wà bá ṣe kí wọ́n kìlọ̀ fún àwọn èèyàn pé má ṣe lè mẹ́ má ṣe tọ̀hún mọ̀ wọ́n wá ń kìlọ̀ fún àwọn ará àdúgbò wá ń kọ̀m̀pléènì ẹ ìwọ̀n wá ń kìlọ̀ fún wá ń sọ fún ara yìí afẹ́ ara yìí sọ pé ẹni kò ń gbígbá dání lẹ́ẹ̀kan ara yìí kankan gbọ́dọ̀ ṣí ọmọ mi o ọmọ tẹbá lò ìlòkulò fún ọmọ mi àfà. in ana illa nadhirun wa bashirun liqawmin ó ní. in ana illa nadhirun wa bashirun liqawmin yu'minun. wá àti ẹ̀ ń bí ni pé iṣẹ́ àwa àfà òun ni kájẹ́ bàṣírùn iṣẹ́ méjì ta gbà ní ọ̀n káwá fún ẹ̀ ní ìró dùnú ká sọ fún gbogbo tó bá kírun gbogbo tó bá gbà gbogbo tó bá ṣìslam gbogbo obìnrin tó bá bóra rẹ̀ tí ó ṣe tí ó ẹ̀sọ́ ìzá rẹ̀ tọ́lá ní wàlá tabarọ́jìnà tabarọ́jìnà jahiliyatul ula ẹ má jáde jáde má wọṣọ tó fún mọ́ra mọ́ wọ ìmọ́r wọ bu ẹsẹ̀ rẹ bọwọ́ rẹ boríkèríkara rẹ ẹ̀sọ̀ fáwọn ọkùnrin náà má gẹ̀gẹ̀ kú gẹ̀ mọ́ má dẹrun mọ́ ọkùnrin náà má lo yẹrí má ṣe jìnnà. bẹ́ẹ̀ bá ṣe yẹn gbogbo àwọn tó bá ń ṣe dáadáa ẹ̀ máa fún ọ ní ròdù ẹ̀ máa fún ọ ní encouragement word of encouragement gbọ́dọ̀ máa jáde ẹ̀rí pírú ọdún tó kọjá si ńgbà to ọmọkùnrin kan tó náà ń bẹ náà tẹ́lu nìkọ́ọ̀bù ó bá ṣe ṣàlàyé ẹ̀ táwa ń fi wọn ní nípa nìkọ́ọ̀bù ojú bíbọ̀ àwa fi ń wú àwọn obìnrin wa lórí inú tí wọ́n náà dúkà hẹ́n torí pé bẹ́ẹ̀ nìkan ṣe ń bàjẹ́ yẹn sábà máa ṣàlàyé ká máa tún ṣe kí ni wọ́n dù ẹ̀rí pé ìrẹ̀wẹ̀sì lè máa bá wọn lọ́kàn ó bùkátà bẹ́ẹ̀ ìyẹn ni

Kódà owó kékeré kọ́ ni wọ́n fi ń pè o. Òun tó wá ń sọ bẹ́ẹ̀ fáwọn tí wọ́n ṣe wá sí káàkiri yìí, mọ́sàkọ́ ọmọ. Kò dúró lérí pẹ̀lẹ́sìn Ọlọ́run. Èyí sàlẹ̀ àìyí بكل داع إذا ما يسير بكل دعوته ملاما يسير بكل دعوته ملاما tẹ́lẹ̀ yóò tó náà léegun fún àbá àṣẹ kò tó lójútì fún ẹ̀ ìwọ tó ń pèèyàn sẹ́sìn tó wọn ní kán bá ṣe fún wa náà ìwọ náà lè gbà àwọn èèyàn ó gbà àwọn èèyàn wó tó gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni kí ló ń òtà. Léìsàlẹ̀ àìrìbò. Afá òtà sìmẹ́ntì òtà ẹ̀pẹ̀. Àlẹ́ìsàlẹ̀ àìrìbò. Òtọ̀kúta òtáṣọ́. Àlẹ́ìsàlẹ̀ àìrìbò. Owó tó wá gbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni owó kí ni. Líta ẹyin láàmà yẹ̀sírú bí kò lè dàmà wà sí ìmú láàmà. À ìwọ tó ń pààyàn pé kán wá ṣe tọ́lọ́run tó ń pààyàn pé kán kúrò ń bí wà bàjẹ́ ìwọ náà fúnra ara rẹ ń tó takò nǹkan ẹ̀ ló ń ṣe tẹ́lẹ̀ yóò tó lè bu fún ẹ. Yàrá ìlànà bí mo wà bàjẹ́ òun. ọlọ́run ní káàrán ibi wá ṣàlàyé pé ń tọ́lọ̀ ní kò ń wá ṣe láì ní kò ń wá pèpè sẹ́sẹ̀ ojúṣe wa ní ká ṣe wá sí kákọ́ ọmọ ní kéwú kákọ́ bàjẹ́. bídè amínà gúúsù lè wà máa adìrí máa yóò fọ́ọ̀lù bí wọ́n láàbí kan. Tó ti wá yí ẹbá ẹni ìsìn ó ti yàtọ̀ sí tó ń tú tẹ́lẹ̀. Ó ní ààyìn fáà tí ó ní ànábì ní òun mọ̀bí tọ́rọ̀ máa já sí ànábì tẹ́ ń tẹ́lé nìyẹn òun náà sọ fún òun mọ̀bí tọ́rọ̀ máa yọrí sí rárá owó ọmọ tó máa ṣẹlẹ̀ sóhun láyé ọ̀rọ̀ ayé ló ń sọ bóyá àárẹ̀ ni bóyá ikú ni bóyá kódà àwọn olùmọ̀ ní tafsiri wọ́n tuntun débi pé owó ọmọ bóyá àúkọ́rọ́jù kàmá òkúrìjá tí ar-rusul ṣé wọ́n máa lé mi kúrò nínú ìlú àbí amú òkìtálù ṣé wọ́n máa pa mí bọ́ ṣe pa àwọn ànábì kan ní ìmọ̀ tó fẹ́ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ayé ni gbogbo tí ànábì ń sọ yẹn kì í ṣe ọ̀rọ̀ ákírà ọ̀rọ̀ àlìkíyàmọ̀ kọ́lá ànábì ń sọ o torí ìdí èyí má jẹ́ kán da ẹ̀sùn rúmẹ lójú ó fẹ́ ọlọ́run nìkan lọ́ba tó nímọ̀ kọ̀kọ̀ tó fi sọ pé òun tó lè ṣe fẹ́ mi àti tó lè ṣe fẹ́ yìí. adèrè máa yọ fún alóbì wà láàbì fún kíní àtẹ̀bí ìlà máa yú ha ìláyé. ó ní tọ́lọ ń bá kan fi hàn mí nínú tó pamọ́ nínú ètò táyé nìkan sí mo mọ̀ tí mo dẹ̀ ń fọ́lò bẹ́ẹ̀. èyí tọ́lọ ọba ti fi pamọ́ tí ò ti jẹ́ kí n mọ̀ kò fẹ́ kí n mọ̀ náà nìyẹn. tí wàá fi mọ̀. Ustaz Abdul Wasi'i ìtẹ́ ènìyàn fi máa mọ̀ tẹ́sìn òfin ní dàrúmọ̀ olójúmọ́ àti wọ́n ọmọ ayá mi mùsùlùmí náà tó òfin ní máa ṣe àyà gbọ́yà bí ṣe àyà túmọ̀ gbá ńgbà tá anábi illa man aba ó ní gbogbo àlúmọ̀ la máa wà illa man aba anábi náà fẹ́ni tó bá lóhun ọ̀wọ̀ sẹ́ni tí ò mọ́ tọ́lọ́ fẹ́ ṣe fún òníyẹn ó ti mọ̀ pé gbogbo ẹni ni ò alábi wá ní gbogbo wa lámà wà lìjánà àti mi àdíwọ́ náà ẹlòmí tí ń bèèrè mi tó jókòó sílọ̀ pé táàtì tó gé òdí èèyàn yẹn náà wá gbọ́ ìyẹn ti yarí olóhùn òwọ́n tó. ìlàmọ́ ní àbá. oṣìṣẹ́lá máa ń àfẹni tó bá kọ̀ tó lóhùn ọ̀wọ̀. ìlàwà máa ń yà bá yàrá sùúrù. àwọn sọ bàbá wa bá àná mi pé ta ló máa lóhùn àlìjáná ńgbà tí free ticket ti wà ńlẹ̀ báyìí èèyàn ká <laughs> o gá bẹ́ sínú ẹ̀ wọ́n ni ma máa wọ́rẹ̀ ma ara ya ní international passport ṣá wọlé àà ah! ya Rasulullah ẹwà pa eyan fẹ́ náà fà tó bá MTN ní ṣe fi kọlù báyìí ní ìsìn sọ gbogbo eni tí o pè <laughs> free eh, gbogbo ara máa wà Ọmọ ìyá àbáyá lóòwọ́ ń ẹwú kọ̀ndíṣàn tó àwọn sọ́bà wa ń bí ànábì pé tálé máa lọ́wọ́ wà lè jẹ́ náà sọ́rọ̀ ọ̀là mani àpọ̀ ní mani àpọ̀ àní ìdàkọ́lá lè jẹ́ náà ànábì ní gbogbo ẹni tó ti tẹ̀lé mi á wà lè jẹ́ náà wà mani àpọ̀ ní gbogbo ẹni tó bá ya pàǹtọ́lọ̀ fi ràn mí sáyé ànábì ní ìyẹn lẹni tó ti yarí tó kọ̀ ó ní gbogbo ẹni tó bá ti yarí tí ó tẹ̀lé mi ìyẹn ni ó kọ̀ tí ó tẹ̀lé lánàá mi tó lóun òṣèṣúná òṣèṣàná نتبع إلا ما يوحى ilayya. Ah, Ànábìnrin ohun tí mò ń tẹ̀lé ni tọ́lọ̀ ń bá sọ fún mi o. Wa idha tutila alayhim ayatuna bayyinatin qala alladhina la yarjuna liqa'ana ائتِ بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع عبيت ربي عذاب يوم عظيم ah, àlàyé mi rí nínú alukùránì ọ̀rọ̀ ọlọ́run. wàídà tútìlà àléhìm àyàtùnà. bọ́rọ̀ ọlọ́run rẹ̀ ṣe máa ń tura ọ̀nà rẹ̀ wàídà tútìlà àléhìm àyàtùnà. ọlọ́run ní tí wọ́n bá ka àwọn ayé alukùránì tó ka àwọn àmì àwọn ọlọ́run fún àwọn èèyàn. sàlẹ̀bínà láyé rí jù nálẹ́kọ̀ àná. ọlọ́run náà tí òrukàn pàmò pàdé wọn ọlọ́run bá lálẹ́ kẹ́ ẹgbọ́n tó wá jáde lẹ́nu wa. Ọlọ́run ni wọ́n máa wá sọ fún wọ́n máa sọ lẹ́nu wọn báyìí fún àwọn wọ́n máa sọ fún ànábì pé mọ́ọ̀lù Kùránì ní ìwá yàtọ̀ sí ilé òfin ilé yóò bá wọn lára mu. Àbí tó bá rẹ̀ lè ṣe ń tà àwọn bá dínú. a ní change ẹ̀ lọ change ẹ̀ àwọn fẹ́. àwọn ní ìdá edition mẹ́rin àwọn fẹ́. kúlmà yẹ kúlò ní ìlú bá dínà. alábẹ́dẹ̀ ń dá ọlọ́ pé mi kò tọ́ fún mi change ń change ẹ̀ lọ́dọ̀ yín báyìí nìsí. ẹ ti sọ pé economy eléyìí o ti sọ ní. ẹ sọ fún àyànkọ́ ní àfà. àbítorí ẹ̀ náà kọ́lẹ̀ yẹn fún àwọn ìyàwó ìlàwọ́dù tẹ́ ń fún wọn lóyè tẹ́ ń pè wọ́n tó dé yín. ṣẹbẹ́ mọ̀ kó haramu lówó tó àlọ́wọ́ wọn. ṣẹbẹ́ ìlà kan wọn kí ó lẹ́yìn tẹ́ lọ ṣàdúrà nílé ọtí. ṣé ẹ̀ ti ń ṣéǹjì tó àná alukura ni sí ẹnigbàtẹ́ kọ́nọ́mì rí bó ṣe rílẹ̀ náà ya adájò ká sàlátù lẹ̀ ẹ̀ṣì bí díà ń gbà kan ṣùgbọ́n rí pé kí ní ẹ padà jáwó àkóyẹ́kẹ́ chẹ́ǹjẹ̀ afọ́ àkóyẹ́kẹ́ chẹ́ǹjẹ̀ ọ́ òṣìṣẹ́ bá ní kò tọ́ fún mi kẹ́mi chẹ́ǹjì tó wà nínú òfin ọlọ́run ìfẹ́ àwọn èèyàn láyé máa ń fẹ́ darí ẹni gbàbí tó ń wọn ni ọlọ́run dẹ̀ sọ fún àwọn pé wọ̀nyí tó ti àkìsàrọ̀ mọ́ fi lárúkú ọlọ́run tó bá tẹ̀lé ọgọ̀rọ̀ àwọn tọ́wà lórí ilẹ̀ wọ́n sọ Wọ́n ní kò tọ́ fún mi kẹ́mi change ní tọ́lọ bá gbé kalẹ̀. Wọ́n ní kò sí tí mọ̀ ń tàlé jù tọ́lọ fi ránṣẹ́ yìí náà lọ o. Ànábì wá parí ọ̀rọ̀ sí pé tí mọ̀ ń páyà ní pé mi ò gbọ́dọ̀ ṣe Ọlọ́run títorí pé jọ́ kan bẹ tí ń ṣe jọ́ gbọ́dọ̀ kí tó yí ọ̀rọ̀ ọlọ́run padà ọlọ́run jọba ṣe wá nìkan nínú ẹni tí ń yí ọ̀rọ̀ rẹ padà bí tí ń takọ̀ rẹ rẹ ọlọ́run ibi náà láti máa tẹ̀síwájú lọ́la ń bẹ ọlọ́run kójọ kó gbélé tabara wa sọ yìí fọlọ́n kó gba ní ìbádà fún ata àṣọ àtẹ̀ náà tẹ̀ gbọ́ ẹjọ́ torí tọ́lọ́yìn àfà tàràwí àsìkò tẹ̀ ń kí nítò eighty thirteen kí ìṣá yìí kó bójú mu ẹjọ́ jẹ́ ká gbọ́ràn ẹ má máa kí ìṣá yìí nítò eighty mọ́ ẹ̀dẹ̀ yìí kírun pa kẹ́rakìtà mọ́ fọlọ́n kó jọ kó gba ní ìbádà fún wa asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrin àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul